káàárọ̀ níbi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi lórúkọ ńlá Jésù Kristi tó bá jẹ́ pé inú ilé lẹ wà tẹ́ ti ń gbọ́ mi ẹkún ò ní wọnú ilé yẹn tó bá jẹ́ pé ojú ọ̀nà lẹ wà Jésù ìkònà búburú kò ní kò fi ń gbọ́ mi láàárọ̀ yìí lórúkọ Jésù ẹ fi gbọ́ ìròyìn ayọ̀ kílẹ̀ tó ìrìn àjò oṣù kọkànlá yìí oore ọ aláàánú wọn fún ayé rẹ̀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 kò wà bó ṣe yẹ kó wà ó tẹ̀síwájú ó ní òkùnkùn ó ló ṣubú ilẹ̀ ayé kò sí ìmọ́lẹ̀ àti rìn ó di wàhálà àti tẹ̀síwájú ó dògùn nítorí tí kò bá sí ìmọ́lẹ̀ ìjàmbá máa ṣẹlẹ̀ bí ò bá sí ìmọ́lẹ̀ ntẹ́yàn fẹ́ ṣe kò ní yéèyàn kí ló wá wá ṣe olúwa pàṣẹ pé kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ sì wà gbòǹkan sì níyànjú gbólóhùn yìí ni mo fẹ́ lò lórí ayé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ pé ìkóríta kò yé mi mọ́tò wà kí ìmọ́lẹ̀ kó tàn sí ayé rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ ó dá mi lójú pé wà á rí ògo ọlọ́run ẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n súre fún wa ní orúkọ jésù gbogbo tí kò ní ṣèbù nínú ọ̀rọ̀ ayé rẹ̀ mo gbàdúrà láàárọ̀ yìí ká bẹ̀rẹ̀ sí ní ṣèbù gbogbo ohun tó rí jùjù lórúkọ jésù bí àtúntò kò bàbá yìí iṣẹ́ òkùnkùn nínú ìdílé rẹ̀ kí ìmọ́lẹ̀ kó bàjẹ́ báyìí iṣẹ́ òkùnkùn lórí ọmọ rẹ kí ìmọ́lẹ̀ kó bàjẹ́ báyìí iṣẹ́ òkùnkùn nínú ìgbéyàwó rẹ kí ìmọ́lẹ̀ ọlọ́run kó bàjẹ́ báyìí kí ọmọ kó fẹ́ di ọmọ kọ́mọ iṣẹ́ òkùnkùn ni bí ikọ̀ ọlọ́run láàárọ̀ yìí mo sọ̀rọ̀ bí olúwa ti sọ̀rọ̀ láti àárọ̀ yìí lọ iṣẹ́ òkùnkùn nínú ẹbí rẹ yẹn kí ìmọ́lẹ̀ kó bàjẹ́ báyìí kí ayé rẹ dára ìkóríta kò yé mi mọ́ tó dé lórúkọ Jésù kí màálẹ̀ tán sáyé rẹ̀ gbogbo ohun tó mú kí ìrìn àjò rẹ kó máa di súnkẹrẹ fàkẹrẹ lórúkọ Jésù ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn sáyé rẹ ọ̀nà rẹ kó làṣírí rẹ ó sì dára fún ọ bó ṣe ń jáde láàárọ̀ yìí ojú Olúwa kó máa bá ọ lọ ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn sáyé rẹ kó rí àánú gbà kó rẹ ṣe rere bẹ́ẹ̀ ni yóò rí mo gbàdúrà iṣẹ́ òkùnkùn lórí Nàìjíríà kí mọ́lẹ̀ bàjẹ́ kí àlàáfíà ọlọ́run kó jọba lópin ọjọ́ òní akọrin ọpẹ́ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni ti yín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground sam ewan estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ire ire.